olómi à òní tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣàlàdá ní à lọ́lọ́lùwà tóun tí ó yá wá mo bá bẹ́ẹ̀ darúgbó mo bá bẹ́ẹ̀ kalẹ̀ ìwọ ni mo fẹ́ máa jí rí lójoojúmọ́ ayé mi sóye ibẹ̀ yẹn olólùfẹ́ yẹn ẹ̀yin olólùfẹ́ tèmi mo fẹ́ máa jírí yín mo fẹ́ máa dígbọ́ yín mo fẹ́ kájọ lẹ̀pọ̀ bíi sọrùn kò yé yín <laughs> ẹkún lẹ́yìn tèmi iṣẹ́ wà báwo ni dé yín tó ń smooth èmi gan mọ̀ pé kátẹ̀ máa ń fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ejò ẹwà pa ẹwà kánjọ àtúntún <laughs> dé sórí ètò lórí Orísun àwàyé akínyìn sì ni ètò èmi sì ni ọ̀rẹ́ yín tó ti bí tí mò ń rè é àjọ wà pa ni àjọ máa wà pẹ́pẹ́pẹ́pẹ́ ni. orúkọ mi ò yí padà Victor Oyèbọ̀dé ṣàtìmọ̀ ìfẹ́ Rotimi <laughs> àtúntúndé bá ṣe máa ń ṣeré wa jáwọ̀ pé mi ò ní rònú ọlọ́run tẹ̀ níjà ronú ohun tó máa jẹ́ ká máa ronú ká máa sun ẹkún àsundá ọlọ́run ò ní jẹ́ ká rí èmi àti yín ayọ̀ ayọ̀ ayọ̀ bá láàfin máa lògbà àtúntúndé bá ṣe máa ń dùn kẹ́kẹ́ pẹ̀lú lórí ètò yìí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bóyá fẹ́ ṣe request ni ẹ fẹ́ kí àwọn ọ̀rẹ́ yín tàtijọ́ àbí ẹ fẹ́ ṣe ìgbéyàwó ẹ fẹ́ ṣe ìkómọ ìwúyè kò ní fi ṣe ohunkóhun ó mèremère tó bá fẹ́ ṣe olórísun làwà yìí ẹ máa fi ránṣẹ́ sí wa àwa kí ni a máa láọ̀dù ẹ̀ ètò àráyé gbọ́tà máa hó yé yé yé ẹ jẹ́ pẹ́ tó mọ̀ pé lórí ètò yìí a máa mú ọ̀rọ̀ tó gbòógì ẹ̀rọ ọ̀rọ̀ tó kí gidi tá a máa fi jọ omijomi tó rọrọ̀ àti pé kí ni a tún máa fún láwọn orin ìgbàlódé orin tẹ́ lè jó sí orin tẹ́ lè kọ́ bá gbọ́n lásán gan-an ẹ máa melẹ̀ gẹ̀lẹ́gbẹ̀ ni bóyá ẹ dúró ni o àbẹ́ ẹ jókòó àbẹ́ ẹ forí kọ́ọ̀bì kan kò sí ni ẹ máa mì bó ṣe máa rí nìyẹn ó yá ṣàti rẹ́dì ṣẹ́ti rẹ́dì ṣẹ́ti rẹ́dì ṣẹ́ti rẹ́dì ṣẹ́ti rẹ́dì o torí èmi ti rẹ́dì mo ṣe báyìí òní ohun tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ó yẹ kí ẹ̀ tán bí mo ṣe fi orin yẹn wọlé lẹ́ẹ̀kan orin àwọn olólùfẹ́ ni mo wá fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ yín o màá dẹ̀ fẹ́ kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní kánmọ́ kánmọ́ ní wàrà ṣe ṣà bó ṣe ń hàn tì í yẹn ni pé ìwọléwọ̀de ìgbà ráńpẹ́ àti ìwọléwọ̀de ọjọ́ pípẹ́ èwo gangan ló máa ń mú ìbáṣepọ̀ lárinrin hmm, kò yẹ yín ẹ jẹ́ tuntun sọ kó lè yín dáadáa mo ní pé ìwọléwọ̀de ìgbà ráńpẹ́ àti ìwọléwọ̀de ìgbà tó pẹ́ èwo kan ló máa ń jẹ́ kí ni àjọṣepọ̀ wa èwo ló máa ń jẹ́ kó lárinrin ohun tá a fẹ́ sọ lónìí nìyẹn torí pé kí ni wọ́n ní pé wọ́n ti wọ́n ti kọ́ lé yín ó yẹ bóyá àti ṣáàpù tó ti rún tó ti rún ẹran déédéé ni wọ́n sì ní mọ̀wà fóníwà níjọ́ rẹ̀ jọ́ yẹn ni pé kẹtún mọ̀wà yẹn ẹ ti jọ wà bí ọjọ́ pípẹ́ gan-an ìyẹn ni wà fóníwà ẹ wọ́n ti wọ́n ti kọ́ lé yín kan yẹn ni pé kò ní fi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti jẹ́ ọjọ́ kan àbí méjì àbí oṣù kan lẹ́fíjọ́ wa pọ̀ ẹ lè jẹ́ ọ̀rọ̀ ìmọ̀ ara yín òun la fẹ́ wá sọ lẹ́ni o èwo lẹ́yìn fi pé ó dáa èwo lẹ́yìn fi pé ó fún wọn ohun tá a fẹ́ sọ lẹ́ni ni ṣùgbọ́n ká tó wá wọnú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ẹ á tún sáré lọ sí ilé ijó mo fẹ́ mọ omi dé torí pé ọ̀rọ̀ yẹn ó lágbára gan ẹ jíjẹ mi ti wà á kalẹ̀ ọwọ́ ṣẹ̀gbí làmí lò ṣẹ̀gbí ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀gbí làwọn yẹn máa ń gbádùn ẹ̀ ẹ má wọ́n dé tún wà fún yín gbogbo orin tẹ́ bá fẹ́ léèlè ẹ máa sọ sórí mi a lè tẹ̀lé mi lórí Orísun TV at Orísun lórí Instagram at Orísun lórí Facebook at Orísun lórí Twitter TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ti jẹ́ pé mi náà lè fẹ́ fi àtẹ̀ṣẹ́ ránṣẹ́ sí ẹ̀mí ìyípadà Victor Oyèbọ̀dé lórí Facebook àbí official boy Alinko lórí Instagram ẹ máa fi kùtẹ́ bá rò gbogbo èròǹgbà yín ẹ máa fi ránṣẹ́ lórí ètò yìí a máa fi sílẹ̀ lẹ́sẹsẹ ẹ má yí kúrò ń bẹ̀ àṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ yẹn bọ̀lápọ̀ ní ó yẹ pa àwọn ọ̀rẹ́ yín ó yá lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lẹ́pà ọ̀rọ̀bọ̀ dúdú pupa àti bẹ̀rẹ̀ báyìí o ó yá ẹ máa bá a ká lọ wẹ́nàdé ó yá gbàmúlẹ̀ díje ṣẹ́ǹtì ó yá múlẹ̀ síbẹ̀ ká fẹsẹ̀ rájò ó yá ẹ. Eh? tó ṣá. ó yá ẹ káàbọ̀ padà sórí ètò akínyìn ẹ̀mí <laughs> sọ fún yín mo ní àwọn orin tá a ní fún yín àwọn orin ọlọ́kọ̀jọ̀kan tá a ní fún yín àwọn orin tó wà òkè gan ni ẹ tó bẹ́ẹ̀ kẹ́ máa ń mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ díje ṣáàgì mo ṣe mo rọ́wọ́ ẹ̀ ọ ọmọ tó jẹ́ kébù ni ọmọ tó jẹ́ kébù ni mo gbádùn ẹni gbogbo gbà ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fún àwọn tó ń ṣe ìdarapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ èmi sọ pé àwa mú àwọn ọ̀rọ̀ kan wá tó pé ó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo ti ọtí mi ti gbọ́ oríṣiríṣi nǹkan máa ń wò pé ah, báwo la ṣe lè dẹ́kun gbogbo yílàkílò tó ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya àbí àwọn olólùfẹ́ ẹ nǹkan tá a lè fẹ́ sọ ni pé ìwọléwọ̀de ìgbà ráńpẹ́ tàbí ìwọléwọ̀de ọjọ́ pípẹ́ èrò gangan ni máa ń mú àjẹsọpọ̀ ló máa mú kó dán mọ́rán ẹ a lè bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàn yìí ó ní ọ̀rẹ́ mi kan kò pẹ́ tó ṣe ìgbéyàwó tán bóyá fún bíi oṣù kan àbí méjì sí kò tóṣù méjì ló bá ní ẹ sí o òun fẹ́ yẹ ó ti sú òun ó ní sú ẹ kẹ̀ kí ló ti ṣe tó sú ẹ ọ̀sẹ̀ bíi kò bá tí ì pé ọ̀sẹ̀ bíi mẹ́fà báyìí oṣù kan àti díẹ̀ kí ló ṣẹlẹ̀ mo á béèrè lọ́wọ́ ẹ̀ pé díẹ̀ gbọ́n náà ẹni tó fẹ́ sílẹ̀ yìí gangan ìgbà wo lẹ pàdé ó ní kò pẹ́ náà bí àti sísìn táwọn ti ń bá ìfẹ́ra wọn bọ̀ kò tí ì tó bí eh, kò tí ì ju bí oṣù mẹ́rin sí mẹ́rin sí márùn-ún ẹ̀sẹ̀ sáyé ti ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ yẹn ó ní ẹ̀ eh, ń gbà tó jẹ́ pé ọmọ àwọn tóun ti fẹ́ sẹ́yìn tóun ti lo ọjọ́ pẹ́ pẹ̀lú tó bá ti lo bí ọdún méjì sí mẹ́ta sí mẹ́rin kan wọn á ní àwọn ò ṣe mọ́ nígbà tóun dẹ̀ rí eléyìí tí bóun ti sọ pé òun ti na ọ̀rọ̀ fẹ́ sí tó dẹ̀ lóun ṣe bá ní pé òun ṣe dáa ṣe ìgbéyàwó lòun ṣe kúkú pápọ̀ pé kéèlò tó tún bọ́ mọ́ òun lọ́wọ́ o kóun tètè ṣe kí ni sanwó orí ẹ̀ arákùnrin àti arábìnrin ẹ̀yin èèyàn mi ń lé lẹ́yìn oṣù kan àbí kọ́ àtàbọ̀ àbí bẹ́ẹ̀ kan bákan wọ́n máa tún ta gbogbo ẹ̀ ọ́ dàrú o oníkálukú ti wà ní àyè ara wọn báyìí mo wá jókòó jọ́kan mo wá wò pé ah, èwo ló wá dá báyìí o ṣé kí torí kò tiẹ̀ wáyé mi báyìí tó ló sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ ẹ̀ pé àwọn tóun ti ń fẹ́ bí ọdún méjì sí ọdún mẹ́ta tó bá ti ń lọ sí bí ọdún mẹ́rin sí márùn-ún àìdán máa lẹ́gbà àwọn òun ṣe mọ́ tí wọ́n máa jó òun kalẹ̀ eléyìí tó dẹ̀ lóhùn máa gbà láàrin ọ̀sẹ̀ láàrin bíi oṣù mẹ́rin ó lóhùn ti rẹ́dì wọ́n fi lọ ṣègbéyàwó jẹ́mọ́ ní kò ṣètò ni at least kéèyàn máa lè wò dáadáa ó ti tíráyì ìwọléwọ̀de ọjọ́ pípẹ́ kò wọ́ọ̀kì èyí tó ṣe ráńpẹ́ náà nígbà wọn tó sanwó orí tó gbéyàwó tán wọ́n bá dàrú wọ́n fi wò pé lórí ètò ìní o kí àjọ fomi jomi tó ro ọ̀rọ̀ ní títí ẹ̀yin tẹ́ wà ń lé gángan lẹ́rò pé ó dáa jù lórí pé wọ́n ní wọ́n wà fún níwà bí oríṣi lẹ́ẹ̀kan kàtó bẹ̀rẹ̀ ètò yìí níjọ̀rẹ́ jọ̀rẹ́ tí a bá rí kí a máa wá ọ̀rẹ́ ká fẹ́ ni tí a ti mọ̀ lọ́jọ́ ti pẹ́ gíga ọ̀rẹ́ kan ṣe máa ń sọ pé ah, ó dẹrẹ kọ́ de ọ̀rẹ́ náà kẹ́ ti dọ̀rẹ́ fúngbà rẹpẹtẹ kan ẹ ti mọ̀ wá ara yín ẹ ti mọ bẹ ṣe máa máa wọlé bẹ ṣe máa jáde wá ti mọ nǹkan tí lágbájá ń fẹ́ wá ti mọ nǹkan tí tàmẹ̀dò ò fẹ́ ọ̀rọ̀ yẹn á ti wọ̀ nǹkan nǹkan ẹ ti mọ ẹbí ẹ ti mọ ẹ tó nífẹ̀ẹ́ ìyún wà mí ní kò sí. ẹ bàbá pẹ́ lórí èmi etí kéèsì á máa bà léèyàn bẹ́ẹ̀ ni gbọ́ngàn míì náà bàbá pẹ́ lórí èmi gan-an báwo la ṣe fẹ́ ṣègbòsẹ̀ tán kí gbogbo ara fúyẹ́ àbí kò yé yín ẹlòmíràn dẹ̀rẹ̀ fẹ́ bá ti ní pé ah, ká ṣe kọ́mọ́kọ́mọ́kọ́mọ́ ẹ̀bùn wọ́n máa ń sọ kọ́kọ́ pé èéfín níwà kò ṣeé bò ìyẹn gan-an ni gan-an ìyẹn ni pé kò ní fi ṣe bẹ́ẹ̀ bá lo ọgbọ́n wọ́n ní bá bá fi ọgbọ́n ọdún pinnu ẹsẹ̀ wèrè ń jọ̀wọ́ gan láàjà ọjà bẹ́ẹ̀ ni ẹ bá ní pé o jáàjá ah, amúra wa wò ó mi ti mẹ́ tán mi ti tá a lè mọ́ tán ni ẹ pé nígbà míì wà tí ọkùnrin àti obìnrin sábàjá ń ṣe wọléwọ̀de tí obìnrin yẹn bá fẹ́ kí ọkùnrin yẹn nífẹ̀ẹ́ òun á ṣe gbogbo ohun tó ní lágbára wò ó kódà gan ó lè yọ ẹyin ojú rẹ̀ kó fún ọkùnrin òun kó fi máa ríran àbí kí ọkùnrin yẹn fún obìnrin yẹn ní ẹyin ojú rẹ̀ kó máa fi ríran torí pé kí ni ó ní nǹkan tó ń wá ń díẹ̀ ńgbọ̀n wọn bá tẹkùn ìdà ẹ wàá rí wọn gangan nítorí lè pé àwọn Yorùbá pọ̀ wọ́n pè pé ẹ má bínú ṣe bí òwe o àwọn àgbà náà ló pé wọ́n ní pé èéfín níwà bá a bá da pẹ̀rẹ̀ bò ó yóò rú jáde tẹ́lí ká tó bá pẹ̀rẹ̀ bóun ṣe mọ̀ pé akọ́kọ́ máa yọ bẹ́ẹ̀ ni pé ó dáa ni nígbà wọ́n da pẹ̀rẹ̀ bò tán àwa túká bẹ́ẹ̀ gangan ni ìwà ṣeré fún làwọn ọkùnrin àbí obìnrin nígbà míì ṣe mọ̀ pé àwọn ọkùnrin míì wà bọ́n bá rí obìnrin tó yẹ pé bóyá wọ́n ti lé owó wá tọkùnrin rẹ̀ sì mọ̀ pé ah tóun bá fẹ́ arábìnrin yìí ó ṣeé ṣe kí òun gba kóun jẹ àǹfààní kan tó pọ̀ lára rẹ̀ àwa máa ṣe bíi gentle boy tẹ́ bá wò dáadáa àtọ̀ sí pé bí àwọn tó ń ṣe eré tó ń ṣe skíìtì o wọléwọ̀de o nígbà tó ń ti màárì tó ń ti ìfẹ̀ra wọn tó ń níṣu lọ́kà tó ń ti sanwó orí ara wọn náà máa ń jà kò wọ́pọ̀ wọn ń jà ó ṣe jẹ́ ńgbà tí wọ́n bá ti san owó orí ẹ̀ tó ti san tó ti ṣayẹyẹ tó gba ẹ̀ tó ti dá sọ tán ìjà máa ń dé ẹ ti mọ̀ pé nígbà míì gan wà jẹ́ pé ọkùnrin àbí obìnrin wọ́n á ṣàfẹ́ ṣe gbogbo nǹkan kó tẹ́kùnrin yẹn lọ́rùn ìyún nǹkan ti kejì mú ti ìwọléwọ̀de ìgbà ráńpẹ́ nítorí pé kò sí bá a ṣe lè ṣe títí títí títí kéyìn pọ̀ rẹ̀ nìkan ni máa fi jẹran ó jẹ́ pé fún bí oṣù méjì níwọ̀n ìgbà tí obìnrin ilé yẹn tàbí ọkùnrin ilé yẹn tó bá ti mọ̀ pé ẹni tó wù fẹ́ sílé yìí ìhà ara òun ni onífìyàjẹ́ ṣùgbọ́n ó tún wá ní bá nú o bí ò ṣe ní fìwà jẹ́ yẹn àwọn ọ̀wà kọ̀ọ̀kan wà tó yẹ kí ó ti mọ̀ a ní wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ fún àpẹẹrẹ bí obìnrin bá mọ náà dá tẹ̀wọ̀n pé kò sí bá ṣe lè lo bíá bí ọdún kan láti ṣe wọléwọ̀de tí o ò ní mọ̀ pé àà ah, ah, ìyàwó mi ò mọ oúnjẹ kò mọ oúnjẹ ẹsẹ̀ kò mọ bẹ́ẹ̀ sè máa máa dáná báyìí epo lọ́tọ̀ ọbẹ̀ lọ́tọ̀ omi lọ́tọ̀ ni tẹ̀wọ̀n pé yìí ń wà tó bá sì jẹ́ obìnrin tí ń tọ̀rọ̀ lé ẹ má bínú ọkùnrin tí ń tọ̀rọ̀ lé tẹ́mọ̀ pé wọ́n máa ṣe ń wọlé wọléèdè fún bí wọ́n fi oṣù mẹ́fà gan àbí fún ọdún mẹ́fà kan kéré fún ọdún kan sí ọdún méjì kò sí níjọba sun lé rẹ yóò gbórí omi kọjá yóò wẹ̀ ti ilẹ̀ ìyún wà ló fi dáńgbà mí ìwé pé ó dáa ah, jẹ́ kí ló dára nítorí ẹ̀wọ̀n kò tí ẹ yé mi ẹ̀yin gan ní àtẹ̀jíṣẹ́ yìí mò ń retí báyìí ẹ jẹ́ àjọ fomi tómi tó rọ̀ ìtọ́jú pé kí ni ọ̀rọ̀ yóò lágbára bẹ́ẹ̀ bá wo orí Facebook bẹ́ẹ̀ wo orí Twitter bẹ́ẹ̀ wo orí Instagram ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti forí ṣọpọ́n kí ló lè fà á èdè àìyedè ní àìgbọ́ ara ẹni yé obìnrin tó fi ọkùnrin alágídí náà kò sí bó ṣe lè fi ọdún kan tọ́ ọkọ rẹ àbí ọkùnrin àfẹ́sọ́nà rẹ tó ní mọ̀ pé eléyìí alágídí ni tó bá sì mọ̀ pé agídí yìí mi lè bá ọ gbé ẹ wò níbẹ̀ òun gan gan gan gan gan gan lẹ́yìn kìíní lẹ́tì ṣe kìíní wọ́n ní àti kékeré àti máa ń pẹ̀ka àrókò torí pé tó bá dàgbà tán yóò máa gbẹ bọ. nígbà ìbá rí pé ọkùnrin yìí oúnjẹ àgídíjà gan ni ọ̀ọ́yà afílẹ̀ jẹ́ẹ́jẹ́ ọba akíní kádàrá rẹ lọ. ṣùgbọ́n máa wò pé wọ́n bí a ṣáṣe mo ti ń darúgbó màmá mi ń retí ọmọ bàbá mi ń retí ọmọ àwọn ẹgbẹ́ mi wọ́n ti bímọ méjì mẹ́ta. sista dẹ́ẹ̀dẹ́ mi ra wọ̀ bọ́ bá rò pé bẹ́ẹ̀ ló ṣe dùn ó dún ó bọ́ ṣe ń kàyéfì tẹ wọ́n tẹ lọ́wọ́ Facebook kó tẹ wo pépà tẹ ra pépà kan kó tẹ ká kó rí ọ̀pọ̀lọpọ̀ divorce yẹn ni pé ìkọ̀ ara ẹni sílẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ tó dẹ̀ mo ṣe máa ń sọ wípé ẹ̀yin ènìyàn ẹ jẹ́ kí a farabalẹ̀ ó ní ibo yóò farabalẹ̀ kìnnìkìnnì a rí i mú bàbá farabalẹ̀ dáadáa a rí i pé eléyìí abamilẹ́wà mu eléyìí kò ní bá mi níwà mu kò ní fi ṣe o ó yẹ ọjọ́ pípẹ́ o ó yẹ àgbàrá ń pẹ́ o ìwà gangan ni kókó ẹ wò ó ọ̀rọ̀ ọkọ̀ olóhùn ẹ̀kọ́ bọ̀ a sì máa tún ọ̀rọ̀ yìí sọ nígbà tá a bá dé láti ilé ijó yìí ẹ mi sọ fún yín pé à á sọ̀rọ̀ díẹ̀ à á tún fẹsẹ̀ rájọ́ nítorí pé kí ni ó mẹ́ta wẹ́n ni pé a kàn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣá torí akínyín ní ètò a ní láti kínyín pẹ̀lú ijó náà ni ẹ má yí kúrò ń bẹ́ẹ̀ mo máa retí àfẹ́ àtẹ̀jíṣẹ́ yín jíjẹ ṣáájú mi ó yá jùlẹ̀ ẹ sáré mu jó díẹ̀ ó ṣáà mọ eré lọ ẹ ó ṣe lọ nìyẹn mò ń bọ̀ mi ò dìde. ó jọ náà ẹ káàmù padà sórí ètò AkiiYin bẹ́ẹ̀ ni kẹ́mi sọ fún pé lórí ètò yìí à sọ̀rọ̀ díẹ̀ à tún fi orin sí i à fi orin jíǹkì ẹ̀ lẹ́yìn tá a bá fi ọ̀tá wá sọ̀rọ̀ tá a fi lórin à á tún máa kí àwọn èèyàn tí ẹ̀yin fẹ́ ká bá yín kí ẹ a sì ti ní àwọn átẹ́ẹ̀mù kan lẹ̀ táwọn èèyàn ti ní ká bá wọn kí àtàwọn táwa gan ta tó sojú wa ta ń bẹ̀ bẹ́ẹ̀ ni fún àwọn tí wọ́n ṣe darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ akínyìnsì ní ètò ẹ miss yípadà Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìmí táàmì orúkọ mi ẹ àṣẹ̀rẹ̀ sísọ̀rọ̀ lórí pé ẹ ìwọléwọ̀de ìgbà ráńpẹ́ àti ìwọléwọ̀de ọjọ́ pípẹ́ èwo kankan ní máa ń mú àjẹsọpọ̀ ló máa ń mú kó lárinrin ẹ̀yin la yín là ń sọ ṣùgbọ́n lórí sáà tí a wà yìí fún àwọn àtúnṣe fún àwọn ọ̀rẹ́ àwọn tó fẹ́ ṣe ìgbéyàwó àwọn tó ṣọjọ́ ìbí tí ẹ fẹ́ kí a bá yín kí òun la fẹ́ ṣe báyìí bàbá ṣe lè tán á wà padà sórí ọ̀tún ẹ pépè látọ̀dọ̀ sista mi gidigidigidi tí mo fẹ́ràn gan àti yẹn ẹnẹ́jì pọ̀ ah! tí wọ́n jẹ́ àpọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní mújúrò lásán báyìí bí òkú tó ni ìyẹn ni pé ẹni tí yẹn ń wò pé tó bá tẹ̀ rí rẹ̀ bẹ́ẹ̀ o wà lórí ibùsùn àìsàn àbí o wà lórí ìdùbúlẹ̀ àìsàn àbí kankan sí ọ bó bá ilé gbóhùn yẹn bá bẹ́ẹ̀ rédíò ni o àbí orí àmóhùnmáwòrán ni o a àrẹ ajé pépé ni táwọn ń sọ̀rọ̀ nípa ẹ̀ àǹtí mi sista mi fáńgẹ̀ ẹ bá jẹ́ torí ọkọ wọn má yàrá mi bóyá mo ti ń kọjá yàrá mi Ṣadé Ọ̀ṣọ́bà <laughs> oh, ní ọjọ́ mélòó sẹ́yìn ni wọ́n ṣe ogójì ogójì ọdún birthday àti twenty years on stage bó ṣe ṣe nìyẹn ah mo wà ń bẹ̀ ó lárinrin náà ẹ ká fọ̀rọ̀ lẹ̀ ẹ bá láwọn èèyàn jàkọ̀jàkọ̀ tó wà ń bẹ̀ àwọn sax bj sax ń bẹ́ ń bẹ̀ àwọn praise team ń bẹ́ ń bẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ rẹpẹtẹ ọmọ kékeré kan máa bẹ ìyẹn náà tó ń fọn fèrè ọmọ kékeré tó ti ju ọdún mẹ́wàá lọ ẹ bá rí fèrè tó ń fọn lásán gan ìjọ ah, ìpọ̀ ìjọ ìpọ̀ ọjọ́ ìbí ogún ogójì ọdún tẹ́ ẹ ṣe ẹ múlẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ tí ì rí nǹkan kan àti Ṣadé àwa ń kí yín láti Orísun pàápàá láti ọ̀dọ̀ èmi ọ̀pọ̀ ọ̀rẹ́ ẹnu wa ọ̀rẹ́ la jọjọ́ ẹ bá ti ń bọ̀ ọ̀rẹ́ wa bọ̀ ọjọ́ ti pẹ́ èmi kí lọ́fẹ̀ẹ́ pé ọdún tẹ́ ẹ ṣe yẹn igba ọdún ọdún kan ni ọ̀wá ń ṣe pé ẹ̀ṣẹ̀ bẹ̀ lásán ọlọ́run á ti fi ohun mèremère jíǹkì yín ìyún wà mo ti fẹ́ kí ọ̀rẹ́ mi Tèmítọ́pẹ́ Rufus ẹ ó ti ṣègbéyàwó báyìí ní morúkọ ọkọ ẹ má bínú má bínú ẹ Rufus amọ̀ sí nígbà kó tó gbé ṣègbéyàwó yẹn <laughs> ní má ti pẹ́ Tèmítọ́pẹ́ Rufus ẹ ó ṣẹ̀ṣẹ̀ sí ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń tọ́ ti rán sọ hmm. bí a fún bíi bí a bíi sátidé méjì sẹ́yìn àbí mẹ́ta sẹ́yìn ẹ ó ṣe má bínú pé mi ò lè wá ń bẹ̀ ọ̀ṣọ́ àti jẹ́ náà là ń bá kiri ṣùgbọ́n mo wá fẹ́ congratulate ẹ mo fẹ́ kí ẹ pé o kú oríire èmi mọ̀ pé télọ̀ tó dángájíá ni ọ́ ó ti máa ń bá wa ṣiṣẹ́ káàkiri káàkiri wọ́n fẹ́ fi àsìkò yìí kí ọ pé pàlúùtù mi rèé láti Orísun à ń kí ọ pé òkúṣẹ ẹ Ọlọ́run a tún máa fi a tún máa bẹ̀rẹ̀ sí fi agbára ìrìn a tún máa fi bẹ́ ọrìn wàá sì ṣe ju bí o ṣe ṣe yìí lọ bákan náà mo fẹ́ tún kí ọ̀rẹ́ mi láti Ìkòròdú John Nwoose wọn náà ṣẹ̀ṣì ṣọ́ọ̀bù kan tó ń ta aṣọ tó ń ta gbogbo ẹ̀ fáwọn Yíbò tẹ́lẹ̀ wọ́n láìkì business ẹ̀ àwọn wá ń gbà ládùúrà ni pé Ọlọ́run á jẹ́ kí ajé ó wọgbà o ajé báyìí á hàn yín mú gbá báyìí báwo rí Ọlọ́run tó wọ́n á ti èmi àwọn aago ń bọ̀ wá aṣọ lọ́dọ̀ rẹ̀ gbá tá a máa ti di show mi tí ń bá ṣe ọ̀dọ̀ rẹ̀ ní tiwa kásọ lọ́fẹ̀ẹ́ hmm, ọ̀sán ni gbowó àwọn gbowó <laughs> ẹ bó ṣe máa rí nìyí ó ṣe ẹ mo ti fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi náà tán tajọ jáde iléèwé ẹ ẹ ń ṣe alumni yín lọ́wọ́ àwọn láti Apostolic Church Grammar School pé ẹ kaba yín ká kí gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ wa láti Apollo lọ́hùn Apollo máa ń pera wa pé kì í ṣe shout out sí ìdílé pé èmi náà ń bà ń bí àjọ àwòrán ni ẹlẹ́yà tó ní sàǹdé nìyẹn ẹbí wa náà àjọṣepọ̀ wa o kò ní bàjẹ́ ẹ máa wọlé lórí Orísun ẹni tẹ́ bá náà tẹ̀jíṣẹ́ ẹ ṣì lè máa fi ránṣẹ́ sí wa o ẹ máa ń gbàgbé lórí Orísun facebook at orísun instagram at orísun twitter ẹ bó sì jẹ́ pé èmi náà lè fẹ́ fi ránṣẹ́ sí indirectly bẹ́hùn ẹ victor oyèbọ̀dé ni lórí facebook at officialboyalinko lórí instagram ẹ lè máa fi ránṣẹ́ àjọ máa kí àwọn ènìyàn yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ohun tá a wá ṣe bí náà nìyẹn kínú yín lè dùn kára yín lè yà gágágá la ṣe wà ń bí kí tó wá lọ ká tó wá kọ́ lọ́la ká tó wá kásẹ̀ gbogbo sáàyè ńlẹ̀ ẹ DJ Shexy jọ bá mi wá orin kan tó wà pa pẹ́ẹ́n tó ṣe ogójì friday ní o twenty years anniversary àtẹni tó ṣí ilé ìwé tàti rírán sọ àti àwọn alumni àti onígbèyàwó jọba mi wá orin kan tó yẹ pé ó lè kó gbun wọn pọ̀ ẹ bí a kà ṣe Mike Abdul thirty billion hallelujah thirty billion hallelujah. ó yẹ ọdíyẹ ṣẹ́gun mi múlẹ̀ látàrí fẹsẹ̀ rájò ẹ má yí kúrò ń bẹ̀ à ń padà bọ̀. Ah, ó yá sílẹ̀ oh, díje rán létí pé mo fẹ́ fẹ́ ní ọmọ kan tó máa mú lọlé ọmọ ọmọ ajá ni o Thomas <laughs> inú ẹ̀ ti dùn padà mọ̀ búkú ló fẹ́ yá. ó dá lóye káwọn padà sórí ètò akínyìn ẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò yìí ẹ̀fẹ̀ la wá ṣe bàbá ti ṣiṣẹ́ látàárọ̀ tó bá dọ̀wọ́ alẹ́ tó di pé a lọ forí lélẹ̀ ó yẹ kí a bára wa ṣeré torí gbogbo tá a ti rí lẹ́nu gan-an kágbà ìmọ̀ bóyá ìtẹ́rí lẹ́nu bóyá ó kù díẹ̀ káàtó kò jẹ́ kí ọ̀yàyà yẹn kó flow dáadáa ẹ bá ti dorí ẹ bá ti lè túnú sí Orísun bá tẹ̀lé pé akínyìn ni ẹ wo ìṣòro yín máa tán eré ló kù bàtẹ́ máa ti tẹ́fì lọ sùn fúnra gẹ̀lẹ́ má jẹun ẹ̀rín ayé oyin pa ni bó ti rí gan-an nù. ẹ káàbọ̀ padà fún ọ̀rọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ni orúkọ tèmi ẹ àkíyèsí ni ètò yìí ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àákọrin àásọ̀rọ̀ ẹ tún fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ débi pé àbá yín kí àwọn èèyàn tí ń tẹ́ fẹ́ ká kí bó ṣe máa ń lọ nìyẹn bó ṣe rí gangan ni ọ̀fẹ́ tá a máa ṣe fún bó tó bá yá ẹ sanwó rẹ ní ìwé kankan lé lẹ́fẹ̀ẹ́ ẹ mo bẹ̀rẹ̀ kankan lẹ́ẹ̀kan máa fún bíi ìṣẹ́jú mélòó sẹ́yìn àfọmíjómi tó rọ̀ lórí ọ̀rọ̀ kan mo sì fi ìtàn ọ̀rẹ́ mi kan báyìí ṣe ìtàn fún yín ọ̀rẹ́ mi jẹ́ pé ó ṣe ìgbéyàwó oṣù kan àti àbọ̀ bẹ́ẹ̀ ò bá fojú sọpọ́n nígbà mo dẹ̀ bì lọ́wọ́ ẹ̀ pé kí ló fà á pé mo ń yóò gan ló mẹ́ni tó tẹ́ ẹ fẹ́ yìí ó ní kò tètè pẹ́ rárá náà wọ̀ pé ah, kò pẹ́ ó dẹ̀ fẹ́ mi ì sọ síta ọ̀pọ̀ náà pẹ̀lú pé mo tún fi iyọ̀ sórí egbò rẹ̀ wọ́n mọ́ wá sí etí ìgbọ́ yín lẹ́nu àti ojú ìwòran yín lẹ́nu pé ewu lẹ́yìn ń rò pé ó máa ń mú ìbáṣepọ̀ kí ó dán mọ́rán ṣé ìwọléwọ̀de ìgbà ráńpẹ́ ni àbí ìwọléwọ̀de ọjọ́ pípẹ́ ẹ bá máa bèrè lọ́wọ́ tèmi o méjèèjì náà ló dáa tó yẹ yín nítorí pé ìwọléwọ̀de ìgbà pípẹ́ yẹn èmi tó lẹ́ẹ̀kan máa bá pẹ́ lórí èémí etí kéèsì a máa bà léyàn ẹni wọn bá ti ń fẹ́yàwó fẹ́ ọdún àfẹ́sọ́nà rẹ̀ fẹ́ fún bí ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin kódà àwọn kan mìíràn yẹ pé ọdún mẹ́wàá ni ẹ ti rí gbogbo ẹ̀ tán ẹ ti rí tán gbogbo ṣíṣe ẹ ti ṣe tán tó kí ló wáá fẹ́ jẹ́ ohun bàbàrà àbí ohun ọ̀tun ohun tuntun bẹ́ẹ̀ bá fẹ́ra yín tán kò sí ohun tuntun kankan mọ́ ẹlòmíì gan bí ẹ̀ǹgbà tí wọ́n ti bá tó ti jọ ń ṣe wọléwọ̀de fún bí ọdún márùn-ún tó bá rí i pé òun ti fa gbogbo mílíkì ara bọ̀dá tán àbí bọ̀dá náà ti fa gbogbo mílíkì ara sìta tán á wá tún wá ẹlòmíì tó tó fírẹ́sì tó á tún wá ẹlòmíì tójú ẹ̀ tún tó tún gúnrégé á tún ta mọ́ òun iyún gan pàápàá gan òun ti ẹ̀ dáa tó yẹ yín ọba sì ní ti ọlọ́jọ́ ráńpẹ́ náà ẹ̀mí sílẹ̀ kan èéfín ní ìwà ẹlòmíì dẹ̀rẹ́ náà bá jẹ́ pé bóyá amọ́ra wa bóyá oṣù méjì àbí oṣù mẹ́ta o ò tí ì mọ arábìnrin yìí rárá o ti lọ sanwó orí ẹ̀ ngbò ń bá wá gbé àwọn ìwà kan jáde ìwà tó ò tiẹ̀ túwọ̀ kan fúnra rẹ̀ ò túwọ̀ fúnra rẹ̀ ò tó ò lè gbà á wá di pé ara máa ni ọ̀tá rẹ̀ wá wá kí n gbà ìjàyà wa le débi pé báwo ni ò ní forí sánpọ́n ṣáà pé ẹ̀yin tẹ jẹ́ tèmi nílé ewo lẹ́rìí tó lé mi rẹ̀ báyìí kò tẹ̀ wá yé mi mọ́ báyìí kò yé mi bóyá kadà wàá gé àdá lé bóyá ká wo ọdún méje ó wálẹ̀ díẹ̀ bóyá ìwọléwọ̀de bá ti wà láàárín ọdún kan àbí méjì kò dákìtẹ̀ bèrè lọ́wọ́ yín ẹ ti lè fi ìṣe àtẹ̀jíṣẹ́ ọdún mélòó gan lẹ rò bóyá ìwọléwọ̀de lè jẹ́ kó tó di pé àwa lọ sanwó orí ẹ̀ńtàfẹ́fẹ́ yìí ẹjá fi yún ṣe ẹjá fi yún ṣe kwẹ́sàn wa ìbéèrè wa ọdún mélòó lẹ́bí pé ó dáa jù pé ah, ah, pé ẹsẹ̀ tí ẹtí jọ ń ṣe wọlé ẹtí jọ ń fẹ́ra yín bọ̀ láti wọ ó pọ̀ ju àdúrú ẹ̀yìn kó má ju ọdún méjì lọ àbí ó pọ̀ ju àdúrú ẹ̀rí kó má ju ọdún mẹ́rin lọ ẹ jẹ́ ká fi àtúnṣe ẹ̀kọ́ ṣe sórí èmi á dáyé lò ẹ̀rọ ìmọ̀ sọ pé gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ti ń ṣe eléyìí tájọ́ àmájọ́ àlórí Facebook àmájọ́ ń kíra wa dáadáa ni máa ń dáyé lò ẹni máa ń dẹ̀rí pé bóyá ọ̀rọ̀ ẹ̀ tún ṣe kiri mo tún lè gbé wá sórí ètò yìí tẹ̀wọ̀ o lè gbé yín wá kẹ́lẹ́ wá fi ti tẹnu yín bó ṣe rí gan nìyẹn bóyá èyí jẹ́ tó sáré ṣe léyìí mo rántí bóyá òun tajà àbí o jẹ́ èèyàn kan tó ní sí tó sì fẹ́ káwọn ayé mọ̀ sí nǹkan tó o ṣe ó ṣe gbé wá bá wa lórí ètò yìí káàbẹ̀ polongo rẹ̀ ti gba aráyé káráyé rí i kí ọkọ kékeré kó ṣe kí ni ó wọ next level láti bẹ̀ a lè ṣe fún ọ ní owó tí ò níni lára rárá mo sáré ṣe àyàbàrà díẹ̀ ni torí pé kí ni mo fẹ́ kí ẹ̀yin kájọ kájọ kájọ gbádùn ara wa tó yẹ yín àjọ ń gbádùn ara wa àjọ <laughs> ó yẹ kájọ máa gbádùn ara wa ni ó ṣe kó rí nìyẹn ah! ó dáa àtẹ̀jíṣẹ́ mi tuntun wọlé báyìí mo fẹ́ kí ọ̀rẹ́ mi láti ìlú Ìbàdàn Mr Johnson ẹni ká kí yín pé sátidé tó ń bọ̀ yìí lẹ fẹ́ ṣe ẹ ẹ ó yà ó yà kò sí wàhálà àwọn àbẹ̀ ẹ lẹ fẹ́ ṣe ìkómọ ìbejì obìnrin èmi kan fẹ́ bejì o ẹ jọ ẹ àwọn kọ́tẹ́ máa ń tẹ́tí bíbejì yìí ẹ fún mi àwa ń bọ̀ ń bẹ̀ Mr Johnson àìmọ̀ àwọn rẹ̀ àwọn àyè ń wá ọ̀rẹ́ kan fáwọn òbejì bàbá ni díje mi sọ ọba wa ẹ bó bá rí hun ṣàbọ̀ wọn nìkan fún bọ̀dá mi Johnson sísàmù Ìbàdàn láwà yìí Ìbàdàn <laughs> ẹ ẹ ṣeun ọba ṣe wọn báwọn a máa jù fún yín bí mo yín sọ lọ́lẹ́kan lórí ọ̀rọ̀ ìwọléwọ̀de gbàránpẹ́ àti jíjì èmi rò pé pípẹ́ yẹn ló dáa níwọ̀n ìgbà tí ọkùnrin bá ti mọ̀ pé ẹni tó ń gbá ìwọléwọ̀de fún ìgbà pípẹ́ yìí mo máa fẹ́ níwọ̀n ìgbà tí ó bá ti sí èdè àìyedè àbí tó ti sí irọ́ nínú ẹ̀yìn méjèèjì ó dáa gan torí pé kí ni kò ní bó ṣe lè jẹ́ bẹ́ bá fi jẹ́ ọ̀rẹ́ fún bíi ọdún márùn-ún méje tẹ́ ẹ sì fẹ́ra yín èyí tó kù díẹ̀ báyìí ni torí pé kí ni ẹ ti mọ bí a bí sixty percent àbí seventy percent ìwà ara yín tẹ́tí tó dẹ́kù dẹ̀ rèé ẹ̀jọ̀ máa yí mọ torí pé kí ni ẹ lè mọra yín tán torí obìnrin wá láti ìdílé kan ọkùnrin náà ìdílé mi ló ti wá ẹ̀yin méjèèjì ìrònú yìí ò papọ̀ ṣùgbọ́n nígbà tí ẹ bá wọnú ara tán tẹ́gun wọnú eegun tẹ́ ẹ fukùnukùn tó yẹ yín gbogbo ẹjọ́ tó jọra wọn tán ẹ wà máa mú kan ẹ máa yọ kan ẹ máa fi kan sí bó ti yẹ kó rí nìyẹn ṣùgbọ́n mi wá sọ pé ìtẹ́ ṣe ìgbéyàwó ráńpẹ́ bí ẹ múra yín ráńpẹ́ omi wá sọ pé kò lè wọ́ọ̀kì o ó lè wọ́ọ̀kì ṣùgbọ́n ẹ ní láti mọ̀ pé kíní yìí tẹ́ kò ní fi ṣe bí àwọn ìwà tọkọ mi wù àbí tíyàwó mi wù yìí mi mi lérò mo máa lu wà yẹn rántí wípé ẹ mọ̀ra yín tipẹ́tipẹ́ ẹ ṣẹ̀ mọ̀ra yín sọ ẹ ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sùkúlù àti máa mọ̀ra yín ni ló fi jẹ́ pé ẹ wà ní sùúrù gidigidi gan láti lè mọ̀ ara yín then kọ́ mọ̀ pé ìwọ fúnra rẹ̀ rẹ̀ kò sí ni pé o ò lè mọ̀ tán rárá kò sí inú òṣèṣìwò bíi igbá o ò lè mọ inú ẹnìkejì rẹ tán láyé ọ ní sùúrù gidigidigidi gan sùúrù ìwá sí fọkùnrin nìkan sùúrù wà fóbìnrin náà torí pé kí ni ilé tó bá tòrò obìnrin bẹ̀ obìnrin dáadáa ni ilé náà tó bá dẹ̀ sí ní kí ni tí tọ́jọ́ rẹ̀ gùn gan-an ọkùnrin ibẹ̀ ó jẹ́ ọkùnrin tó ní sùúrù ẹ̀yin ọkùnrin ẹ lọ ní sùúrù ẹ̀yin obìnrin náà kẹ́ ẹ lọ ní ìwà ìrẹ̀lẹ̀ dáadáa torí pé kí ni gbogbo ọkùnrin kọ́ ni wèrè o gbogbo wọn sì ni wèrè bákan náà ṣùgbọ́n ó ní bẹ́ẹ̀ ṣe lè tọ́ wọn ni bẹ́ẹ̀ bá tọ́ dáadáa a sì dáadáa sí ẹ wá ìtọ́jà rẹ̀ náà hmm. ó ti yé eyín ẹ má jẹ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ wò ó ẹ kásáré tún sáré lọ sí ilé tó jàre kásáré mú nǹkan sẹ́nu gbogbo gbogbo ẹ̀yìn gbogbo ẹ̀yìn tí ń gan kásáré ṣégbọ̀dì ṣégbọ̀dì ṣégbọ̀dì ó ṣé wọ́n ni ó yà múlẹ̀ ṣẹ́ǹsì bá tún yóò rẹ jọ rẹ. ó ga <laughs> ẹ káàbọ̀ padà sórí ètò akínyìn o lórí Orísun la ṣì wà yìí èmi mọ̀ pé àti gbádùn ara wa láti àárọ̀ tá a ti fomi já ti sọ̀rọ̀ rẹpẹtẹ kódà gan-an mo mọ̀ pé àwọn tó wà lé gan-an ti wò pé ah, ọ̀bọ̀bọ̀ ọ̀rọ̀ tí ọ̀bọ̀dẹ̀ ń sọ ọ̀rọ̀ dẹ̀ mọ̀gbọ́n ó mọ̀gbọ́n wa o ẹ̀ bóyá tẹ̀sí má rì gan-an tẹ̀sí wò pé ah, bá ti mọ̀ kí n ti jẹ́ kí n ti mọ̀ àti mi ti pẹ́ ohun tó di pé wò ó ọ̀nà ó sì lé ó sì lé ọ́nì bí ẹ̀mí bá wà ìrètí ń bẹ níwọ̀n ìgbà tí ẹ sì nífẹ̀ẹ́ ara yín ẹ wo èmi máa ń sọ fáwọn èèyàn kan mo ní nígbà pé wọ́n ti ìfẹ́ máa ń sunkún bẹ́ẹ̀ ni ìfẹ́ máa ń sunkún gbà míì ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ rí un lára obìnrin un nǹkan tí obìnrin yẹn náà rí lára bọ̀ọ̀dá tó fi wò pé ẹ ti fẹ́fẹ́ nì nígbà tí ìfẹ́ bá tẹ̀ ẹ́ sunkún ẹ wàá rú àròjinlẹ̀ pé kí ló máa ń ṣe ń gbà òun tí ẹ pé mo fi nífẹ̀ẹ́ rẹ̀ ẹ wàá pè kó jẹ́ kó jẹ́ òru ni pé àti wá ń pè ebi ká tó fẹ́ ra o máa ṣe báyìí o máa ṣe báyìí o máa ṣe báyìí àǹtí bọ̀dá yìí ká tó fẹ́ ra o máa ṣe báyìí o máa ṣe báyìí o ò ṣe máa ṣe mọ́ àwọn tó ṣe èyí ti jẹ́ kí n ra rò pé o ti ń wò ta ẹ wàá rí i pé tí ọkùnrin bá lọ́rọ̀ ọ̀gbọ́n àbí tí obìnrin yẹn bá lọ́rọ̀ gbọ́ tó bá jẹ́ tó sì ní tó sì fẹ́ kí ìgbéyàwó òun kó wọ́ọ̀kì ni á ṣe kí ni á láròjinlẹ̀ á yí ìrònú rẹ̀ padà á ronú pé wàdà ẹ̀ sì máa ṣe kí ni ẹ̀ sì tún máa bẹ̀rẹ̀ ìfẹ́ yín á dàbẹ́ nígbà ẹ̀ṣẹ̀ ríra yín he ni irú nǹkan bẹ́ẹ̀ ló máa yẹ kí ìgbéyàwó kó last ìgbọ́n tẹ́ bá ti dájú tẹ́ tẹ́ wo pé òkú rán mi mọ́ tó náà wá ń ṣe tiẹ̀ mọ́nà àgbà kì í wà lọ́jà àkúrọ́ tó wọ́n ni kò yẹ gbókòṣó rẹ́ ọmọ òkókó lẹ́yìn méjì tẹ̀ bájọ yìí tí kan bá tiẹ̀ tí kan bá tiẹ̀ ṣe bí ọmọdé ìwọ tó tiẹ̀ ṣe kí nídìí ẹ̀ wá ṣe bí àgbà kó lè mú kí orí ọmọ tuntun kó lè síkèétì rẹ̀ padà gbogbo wa àkọjá àbáwí o kò ní fi ṣe yéèjì rẹ̀ àkọjá àbáwí ẹlòmíì ọgbọ́n yóò dẹ̀ ṣe bàyéèjì irọ́ kò ṣe kó bẹ́ẹ̀ torí pé mo ti lo àádọ́ta ọdún àbí mo ti lo irọ́ nǹkan tó dáa nǹkan tó da ẹ wò mò ń fi lọ́fẹ̀ẹ́ nǹkan tó da ń gbà míì ó máa nídìí kéèyàn ronú dáadáa sí ó bá ronú dáadáa sí àá á padà wá fún àwọn lọ́kọláya tẹ bẹ́ẹ̀ tí ìṣègbéyàwó náà bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ rí omidan tẹ fẹ́fẹ́ ó ti ṣáàkì ó ti ṣáàkì farabalẹ̀ má jẹ́ kí ìfẹ́ ó ṣáàkì rẹ kó lọ fi nǹkan tó kó lọ tẹsẹ̀ bọ nǹkan tó ti rẹ̀ ní o kò yí sí o pẹ̀lú àwọn tó ti fẹ́ <laughs> kò yí sí o ṣàrà farabalẹ̀ ìbáṣepọ̀ ìyàwó rẹ̀ dáadáa mọ́ ṣé ó mú oúnjẹ ṣiṣẹ́ ọ̀pẹ́ ọ ní nǹkan méjì ló máa ń dùn ọkùnrin nǹkan méjì ni oúnjẹ ti ẹnu àti oúnjẹ um, um, ó ti yé yín ẹ má jà fún gbogbo ẹnu sọ bèrè lọ́wọ́ ẹ̀ tó tí tí oúnjẹ ti kéjì ń tọ́mọ̀ ṣe dáadáa um, obìnrin náà dẹ̀rẹ̀ nǹkan méjì náà sì ni obìnrin náà máa ń fẹ́ kí ni owó àti kí ọkùnrin ẹ̀ kó ní kí ni ó bá ṣe ń ṣe ìtọ́jú obìnrin ṣe ṣùgbọ́n báwo ló fẹ́ mọ eléyìí wàá fi wò dáadáa má sáré rọ́ọ̀sì má rọ́ọ̀sì rárá rárá farabalẹ̀ wò àwọn nǹkan méjì yìí pé tí ẹni yìí tó ní àwọn nǹkan méjì yìí tó bá ti ní àbùsébùsé ẹ má wulẹ̀ pọ̀pá pẹ̀lọ̀pẹ̀lọpẹ̀ jù ẹ lọ ṣe wẹ́dìrì kẹ sanwó orí kẹ máa kẹ máa kẹ máa rẹ̀ sí ni níbo ni oúnjẹ tọ́wọ́ bá máa jẹ àtàwọn náà ti kó wa ẹ máa bí lọ ṣùgbọ́n ohun tó ṣe kókó ni pé kí ẹ má fi ìwà yẹn pamọ́ bẹ́ẹ̀ ni ìyẹn la fẹ́ sọ léde òní ìyẹn gangan ni àkórí nǹkan tó yẹ ká mú jáde ní gbogbo àròyé tí ò ní ẹ má fi ìwà yẹn pamọ́ nǹkan tí ò bá ti nífẹ̀ẹ́ sí sọ jẹ́ kó mọ̀ arákùnrin ó bá ti di aago mọ́kànlá alẹ́ mi ìfẹ́ gbọ́ kó máa pe kí fóònù kan máa kí fóònù rẹ máa ríǹgì torí ti fẹ́ sùn ọ arábìnrin tá bá sọ lórí ibùsùn wa yìí pa fóònù rẹ torí pé kíni nígbà bá dẹjọ́ kejì mo ti lọ bí sẹ́ tẹ́ bá ti mọ àwọn kíní láti ìbẹ̀rẹ̀ tẹ́ bá gbé àwòtán kò ní nira rí àwọn kan báyìí báyìí ẹ ṣàmì sọ wípé ìwà yín ẹ ò fi pamọ́ ẹ jẹ́ kí ọkùnrin mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ jẹ́ kí obìnrin mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ bá ti lè dá bẹ́ẹ̀ bá ti lè mọ eléyìí tí ọ̀rọ̀ yìí sì wọ̀ tó bá tán àbòsébùsé àwa nírí jù báyìí lọ lórí ètò lẹ́nìí èmi lérò pé ẹ ti gbádùn ọ̀rọ̀ ẹ ti ẹ ti ẹ ti rí àdékọ́bọ̀ kan nínú ọ̀rọ̀ kan àbí kejì nínú mo jáde àti tí mo sọ ìbéyà ọ̀rọ̀ ìkọ̀tẹ̀ make sense ìgbọ́n ó make sense yìí o kò make sense ẹ ṣàtúnyẹ̀ kankan pàtó mo jáde níbẹ̀ mo ṣe kórìí nìyẹn. ẹ ẹ sì lè fi àtẹ̀jẹ́sẹ́ lórí Orísun o ẹ mi sọ fún yín ẹ lè darapọ̀ fún wa ní kígbà tẹ́ bá wo prógráàmù yìí pé ah kò tẹ̀sán lẹ́ẹ̀kan o mo fẹ́ sọ̀rọ̀ sí i ẹ sọ̀rọ̀ sí ẹ fún ìbàjẹ́ Orísun TV láwà yìí lórí Facebook Instagram ni Twitter ni gbogbo ayé gbogbo social media wa láwà ń bẹ̀ bó sì jẹ́ èmi náà lẹ fẹ́ fi ọ̀rọ̀ balẹ̀lù àbí ẹ fẹ́ bá mi dọ̀rẹ́ Facebook picture Oyèbọ̀dé àbí lórí Instagram at officialboyalinko lórí Instagram lọ́wọ́ kan ni máa dá yín lò ẹ wo àní rí jù báyìí lọ nígbà tí màá tún wá sórí ìmọ̀ràn yín sí ojú ìwòrán yín ní ìgbà mìíràn ẹ máa ṣe dáadáa kẹsì máa rẹ́rìn-ín ẹ jọ̀ọ́ bá máa sùn kẹ díjú eyín o àmì jù báyìí lọ ó dàbọ̀ á máa jó sí i bá ṣe ń lọ yìí DJ mi ẹ̀ àmúlẹ̀ let's go there. Yeah.